الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أصحابه ومواله يوم تنسى أجاك الجنين وصعود بالقعدة أبيهم تماتي يضمنا يضمنا أتي يضمنا تاتني على تاني أبي المسح على الخفين التي يعصفها من ذيك علي التي خيب سواه السندوني اليوم حديث علي بن أبي طالب رضي الله عنه كصلاة جعل رسول الله صلى الله عليه وسلم ثلاثة أيام وليالي المسافر ويوما وليلة للمقيم حديث الله صلى الله عليه وسلم من بك أكوكو تبيك له فأنا تقاسي ناجو láti lè fi pa ìkọ̀ṣẹ́ rẹ̀ kótó di pé yóò sẹ̀tún ìyọ̀tí ọ̀fọ̀ ẹ̀ṣẹ̀ ó ti di ọjọ́ mẹ́ta àti òru mẹ́ta ìyẹn fún àrùn àjò ọjọ́ kan كذلك òun ní pé alimọ́sùn ọ̀rọ̀ ìfọ̀fẹ́ẹ̀lì pípa ìbọ̀sẹ̀ kí ló lè bàjẹ́ àkọ́kọ́ ní wọn tó lè bàjẹ́ òun ní tó bá sọ̀rọ̀ síyàn máa yóò ti bọ̀ ọ́ ohun tí ó ṣe wẹ̀ ní dandan kàdìjà náà bá bí kí n ní jẹun bá àwọn ìbọ̀sẹ̀ tó yẹn ń pa yẹn ti bàjẹ́ nígbà tí yẹn bá ti jẹun bá nígbà tí yẹn bá fẹ́ wẹ̀ tán. ló ń láǹfààní àti sẹ̀tún wọ̀ ó tún sẹ̀ máa ka àkókò padà ó sì wá ní àdéhùn صفوان السائل رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يأمرنا إذا كنا سفرا فبقوا وجزل ما قال ألا ننزع خفافنا ثلاثة ثلاثة ثلاثة أيام a kò gbọ́dọ̀ yọ ìbọ̀sẹ̀ wa lẹ́sẹ̀ fújọ́ mẹ́ta àtòru mẹ́ta tàbátà ọ̀hún ìlà ní jẹnàbá àfi tá a bá ní jẹnàbá lóko láti kọ́ wa ń bẹ ìpè wà lákín ní bọ́ọ̀lì tí nà ọ̀gbà o ṣùgbọ́n yẹn yà gbé yẹn tọ̀ ọ̀pá ìbọ̀sẹ̀ jẹ́ ọ̀kọ̀ kò bá jẹ́ lẹ́yìn kí yẹn náà lọ sí kí ni ọ̀tá bá a ọlálùwà látọ́ bá ti débi ẹsẹ̀ kọ́ pa ìṣe máa ń pa ẹ̀. nínú nǹkan tó lè pa ìbọ̀sẹ̀ tí tí à ń pa tó lè bàjẹ́ òun ni ibi tó jẹ́ àyè ọ̀rẹ́ yẹn tá a gbọ́dọ̀ fọ̀ lẹ́sẹ̀ kí ó hàn ká ọ̀yọ́ lẹ̀. báyà ìbọ̀sẹ̀ yẹn ti yá lórí olè kókó sẹ̀kín fún àjàsí pé èèyàn yọ lẹ́sẹ̀ ọ̀sẹ̀ tún yìí wà nìyẹn. nínú ìgbàdọ̀lẹ̀ ìbàjẹ́ òun ni kéèyàn di ìdí yọ ọ̀hún tí ìlà àkókò tó fẹ́ lò náà ọwọ́ ayọ̀ yẹn lẹ́sẹ̀ ti gba àkókò tó ka yẹn mi ni nǹkan tó lè bàjẹ́ lẹ́yìn tí yẹn jọ kó lẹ́sẹ̀ ni gbogbo ohun ààyè ibi tí a fẹ́ kọ̀ yẹn tí à fi ọwọ́ pa ọba ti lè di pé ọyọ síta nígbà tí ẹgbẹ́ ìjà sọ pé tí gbèǹdéke ọjọ́ yẹn bá ti pé ó ti bàjẹ́ nìyẹn àgbọ̀dọ̀ bá wọn bóyá ń gbélé ni ọ̀sán kan òru kan yẹn ó ti pé àgbọ̀dọ̀ bá wọn àfi kásẹ̀ ṣàlùwà ládẹ́sẹ̀ padà káwáṣẹ̀ fún ìbọ̀sẹ̀ yẹn wọ̀ ká má gbàgbé yẹn àkókò tá a fẹ́ ka ìyìnbó làákà ń sọ fún wa tẹ́lẹ̀ àkókò ìmọ́ra tá a bá sùn lápẹ̀rẹ̀ nìyí ìyẹn wọ ìbọ̀sẹ̀ yẹn kó tó di kó kásùbà nígbà tó ti lálẹ́ wàhálà ẹ̀rí ìgbà tí àlùwàlà rẹ̀ bá tó gbá tọ́ta àlùwàlà mi ṣe tó débi ẹ̀sẹ̀ tí ó pa á òun làkọ́kọ́ ìgbà tí ó máa kà á. lábẹ́rẹ́ ọba àjà sípàsípò àyílá òun ẹni yẹn tó lọ sí ìmọ́ra ọ̀rọ̀ sí àlùwàlá yóò bá alákòókò yẹn ajá ti pé gbà tí kì í pa ìbọ̀sẹ̀ àkókò tó fẹ́ máa kà yẹn tó bẹ̀rẹ̀ òun lásìkò àyílá ọba wa lé yóò kà oúnjẹ ìgbà kan bẹ́ẹ̀ tọ́wáyé pàrọ̀ ìrìnàjò ni ajá ti pé yóò kà á. تعالى وسير أبو يوسف ولا سنة ولا سنة